ẹ kú ojúmọ́ o ẹ kú ojúmọ́ mọ́ ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá nìkànnì àmóhùnmáwòrán BGI TV ọdẹ òdùbí àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó mú wa rí òpin ọ̀sẹ̀ yìí láyọ̀ àti àlàáfíà àṣẹ alihamudulilayi rabi alamin ògo ni fọ́nà lókè ọ̀run fún àǹfààní ìtarígbà làárọ̀ yìí ẹ káàbọ̀ sórí ètò ojúmọ́ aláyọ̀ níbi tá a ti máa fún yín ní ìròyìn ojoojúmọ́ ilé wa bí wọ́n ti ṣe ń jẹyọ nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa ẹ wò ó ta náà níjọ tẹ̀ní tẹ̀ní òníjọ tàná torí àwọn ìròyìn yẹn lọ ti bá wa wá sóde láàárọ̀ yìí tá a náà sì ti ṣetán láti máa mú wọn wá sí etí ìgbọ̀nyín gẹ́gẹ́ bí a ti kọ̀wé tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ̀jà báyìí wọ́n á mọ̀ kó dọ̀jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹlẹfẹlẹ láyé lórúkọ mi fẹlẹ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà apàtẹ ètò òbí ẹni pàtẹ ẹlẹ́kẹ̀ awọkọ̀ ètò òbí ẹni wọkọ̀ tírélà ìyẹn ètò tó bá lọ́gbọ́n lóore ó dá láì dènà pẹ̀lú ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ òwìtàláwòye Adébáyọ̀ lórí Instagram instagram gbàgede ìmọ̀ underscore twenty two lórí youtube nǹkan bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí youtube ẹ e má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa wò lọ́kọ̀ òjọ̀kan bí a bá ṣe múlẹ̀ bákan náà níkànnì tiktok bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí tiktok ayé ṣíṣílẹ̀ òfin ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ tó ń bọ̀ lójú amóhùnmáwòrán yín òun ni kẹ́yìn láǹfààní láti ṣe àkọsílẹ̀ rẹ̀ láti gbàdé ẹ̀ka ìpolówó ọjà ìkànnì amóhùnmáwòrán BGI TV ó yá ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní yànnàná ẹ̀ fún yín lẹ́yọ kọ̀ọ̀kan àwọn kókó ìròyìn tá a ti kó dé bíbà fún yín láàárọ̀ yìí ẹ má gbàgbé o wípé lábala lábala lábí ẹrú ètò yìí abala àkọ́kọ́ ni mo fẹ́ bẹ̀rẹ̀ báyìí abala ẹlẹ́ẹ̀kejì bàbá wa dé àáwá túṣu désàlẹ̀ gbogbo àwọn èrè ìta àti mú kókó orí irun wá fún yín ṣáájú lórí ètò ojúmọ́ aláyọ̀ ta ni alálàyé wa abala tó kẹ́yìn lórí ètò yìí náà nìyẹn ǹjẹ́ yìí ń retí bàbá gbàgede ìmọ̀ láti wá bá wa ṣe àlàyé àwọn èrè ìta fẹ́ pẹ̀kẹ́dùn láàárọ̀ yìí ẹ ẹ fọkànbalẹ̀ àwọn náà wọ́n á ṣe bẹ́ẹ̀ wọ́n á kàn sí wa ní èmi tí àsìkò bá gbà wá láàyè ẹ wọ́n á sí wa ẹ wò ó bó ṣe jẹ́ àwọn náà ni àtẹ̀yìn àti bàbá gbàgede ìmọ̀ àti gbogbo wa láàjọ pẹ̀kẹ́lu gbogbo ẹlẹ́yẹ kankan lénìí ẹ kú ojúlọ́nà tàbá débẹ̀ yẹn ó yá láì dé ìnà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ ìròyìn àkọ́kọ́ tí mo kọ́kọ́ ní kí n mú wá fún yín láàárọ̀ yìí òun ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu èyí tí ó sọ ó ní ẹ wò ó mo máa rí i pé a nípa tó ṣe kókó nípa ti àwọn ẹ̀ka tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ irin àti àwọn nǹkan tó dàbí síìlì ní orílẹ̀-èdè nàìjíríà ẹ gbélé gbọ́ nípa ohun tá a fẹ́ ṣe lápá bẹ̀yẹn bákan náà bí bàbá ṣe ń sọ̀rọ̀ náà ni ọmọ náà ń sọ̀rọ̀ ìyẹn ọmọ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ìyẹn ọmọ rẹ̀ ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ ṣèyí tinubu òun náà máa sọ̀rọ̀ ó ní òun yóò ṣe gudugudu méje yàyà mẹ́fà ìrànlọ́wọ́ fún àwọn ẹni tó fara pa níbi ilé ẹ̀kọ́ tó dàrú lẹ̀ lápá kan lórílẹ̀‐èdè nàìjíríà kí ló mú kó sọ̀rọ̀ yìí ta ló fi ọ̀rọ̀ náà rán gangan ẹ̀ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí ẹ wò ó ẹ má jẹ́ ká parọ́ ẹ má jẹ́ ká jalè lórí ohun tó wà nílẹ̀ yìí ìdàgbàsókè ó ti ń dé bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ó ti ń rí ẹsẹ̀ múlẹ̀ ta ló sọ eléyìí ilé ìfowópamọ́ gbogbogbò orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n máa ń sọ eléyìí sẹ́yìn náà gbàgbọ́ níbi tá a bá dúdú yìí báwo lọ̀rọ̀ ṣe jẹ́ gangan màdúnnù ẹ̀kún yín láàárọ̀ yìí ǹjẹ́ túmọ̀ wípé àwọn àgbáríjọ òṣìṣẹ́ lórílẹ̀-èdè nàìjíríà wọ́n mà ti fi ọwọ́ rẹ̀ sọ̀yà wọ́n ní ẹ wò ó àní fi ọ̀bẹ ẹ̀yìn jẹ yín níṣu gbogbo ohun tó bá níṣe pẹ̀lú ààbò dídáàbò ẹ̀tọ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà pátápátá gbogbo ẹ̀ la máa ṣe ta ló sọ̀rọ̀ yìí ibo láti sọ gangan kí ló mú wọn sọ̀rọ̀ yìí ẹ̀ máa láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀ láàárọ̀ yìí ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè nàìjíríà ó mà ti sọ̀rọ̀ kan ọ̀rọ̀ kí ló sọ ó sọ̀rọ̀ lórí lórí ètò ààbò báwo ló ṣe sọ kí ló ní ó ń ṣẹlẹ̀ lẹ́ka ètò ààbò lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ láǹfààní láti gbọ́ ohun tí ẹgbẹ́ tó kún sọ lórí ọ̀rọ̀ ètò ààbò láàárọ̀ yìí ìyẹn jẹ́ bó ṣe jẹ́ lápá abìyẹn ẹ tún wá gbọ́ eléyìí o wọ́n ní orílẹ̀-èdè nàìjíríà a kò tí ì ṣètò nípa ti àwọn àkànṣe iṣẹ́ ilé kíkọ́ ojú ọ̀nà ṣíṣe àti àwọn nǹkan mìíràn táwọn olóyìnbó ń pè ní infrastructural development project wọ́n ní a kò tí ì ṣetán lápá abẹ yẹn o ta ló sọ bẹ́ẹ̀ ẹ máa láǹfààní láti mọ̀ ọ́ eléyìí ni kò ní dọ̀la ẹ wò ó ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n mà ti sọ wípé kí iléeṣẹ́ facebook whatsapp instagram kí wọ́n lọ sọ owó yìí tọrọ látàrí pé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n tàpá sí òfin àwọn ènìyàn kan ní orílẹ̀-èdè nàìjíríà ẹ wò ó ẹni tó máa bá wọn dá sí ìjà yìí àmọ́ lẹ́nìí ni kò ní dọ̀la ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ lápapẹ̀ yẹn ní ìpínlẹ̀ Ẹdó òun ni mo lọ báyìí o ǹjẹ́ jẹ́ mọ̀ wípé wọ́n ti ń dúnkokò láti Kami Godwin Obaseki gómìnà tó wà lórí oyè báyìí báyìí báyìí òun ló ti ń dúnkokò láti pa mí o ta ló sọ eléyìí ẹ mọ ẹni tó sọ lónìí ni kò ní dọ̀la ẹ wò ó ẹ rántí ìṣẹ̀lẹ̀ kan ọlọ́pàá tí wọ́n fi ẹ̀sùn kan wípé ó fipá bá ọmọdébìnrin kan lájọṣepọ̀ nínú iléeṣẹ́ ọlọ́pàá ẹ rántí ẹ wọ́n ní àyẹ̀wò tí wọ́n ṣe fún ọmọdébìnrin yìí ó ti jáde ó kàṣà gbà kí ni àyẹ̀wò sọ ṣé lóòótọ́ ni a ẹ gbélé ní lónìí kò ní dọ̀là máa yànnà náà fún yín bákan náà ẹ rántí arákùnrin yìí tó gun orí òpó lọ tí wọ́n máa ń pè ní máàsì tó náà fẹ́ gba ẹ̀mí ara rẹ̀ tó fẹ́ bẹ́lulẹ̀ látàrí pé nǹkan ṣẹlẹ̀ lọ́wọ́ lórílẹ̀‐èdè nàìjíríà tí ò sì dùn mọ́ nínú àti bí nǹkan ṣe wọ́n gógó yìí ọmọ àti tún gbé ìgbésẹ̀ lórí arákùnrin yìí irú ìgbésẹ̀ wo ló gbé lórí arákùnrin yìí ṣé òun tó ń ṣe sótọ́ àbí kò tọ́ ẹ jẹ́ ká débẹ̀ màáyànnù náà fún yín lèmi kò ní tọ̀la ọbásanjọ́ o ẹ bọ́rọ̀ òwú bàbá ẹni tí ń ṣe ààrẹ àná lórílẹ̀ nàìjíríà ó mà ti ṣe kóríyá ó ti gbóríyìn fún ẹnìkan tí wọ́n ṣẹ̀ dìbò yàn ní ilẹ̀ adúláwọ̀ hmm, ìwọ gangan wàá ṣe dáadáa lásìkò tiẹ̀ yìí ò ní ṣe bí àwọn kan ah, bàbá Ọbásanjọ́ ẹ fẹ́ gbọ́ ohun tí wọ́n sọ ẹ fẹ́ mọ ẹni tí wọ́n ń ta sí ẹ ń láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀ lẹ́nìí ni kò ní dọ̀la bí ìyanu ni hmm, àní bí ìyanu ni orí fi kó mi yọ lábẹ́ ìṣèjọba Abacha lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ mọ̀ pé ó ṣeéṣe kémi má ti ìdáyé nígbà náà èmi kan ló sọ ọ́ ògbóǹtarìgì òǹkọ̀wé ni òun ló sọ pé àánú ni mo mú àrígbà bí iṣẹ́ ìyanu gan ló sì ń rí lójú mi pé mo ṣe bẹ́ẹ̀ mo mórí bọ́ lábẹ́ Abacha ẹni tẹ́ bá wà láyé nígbà náà kí ló ṣẹlẹ̀ gangan lọ́jọ́ tí àwọn yìí lásìkò Abacha ṣẹ́yìn náà lè jẹ́rìí sí ẹ ẹ máa gbọ́ ohun tí Wọlé Ṣóyínká sọ lé dọ̀la àwọn fúlàní o wọ́n mà ti fi wọ́n lẹ̀ wọ́n ti ṣe ìdóòlà ẹ̀mí àwọn fúlàní lọ́wọ́ àwọn èèyàn kan tí wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ ṣe wọ́n bí ọṣẹ ṣe ń ṣojú à èèyàn ọmọ ológun ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà ni o wọ́n ti lọ gba àwọn fúlàní darandaran wọ́n mà ti gbà wọ́n lẹ̀ ibo ni wọ́n wá ń lọ báyìí lẹ́yìn tí wọ́n gbà wọ́n lẹ̀ ṣé ilẹ̀ yorùbá ló ń bọ̀ ni ṣé apá abìkan lórílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ń bọ̀ ni àti wípé báwo ni wọ́n ṣe gbà wọ́n lẹ̀ ẹ̀ máa láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀ lẹ́ni ni kò ní dọ̀la lórí ọ̀rọ̀ Sunday Ìgbòho máa ní wọ́n ti sọ di mímọ̀ pé ẹ̀rí fọ́nrán tí Sunday Ìgbòho àti ọ̀rọ̀ tó fi léde ṣáájú yẹn ẹ gbójú bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ mbẹ́ ẹ má yiri ẹ̀ wò rárá torí gbogbo nǹkan tí Sunday Ìgbòho sọ yẹn ó fẹ́ domi àlàáfíà ìlú rú ni gẹ́gẹ́ bí àwọn ṣe rí ni ẹ gbójú kúrò mbẹ́ ẹ yé tẹ̀lé irú ọ̀rùn yẹn mọ́ àwọn èèyàn kan tí wọ́n wà nínú òkùnkùn òkùnkùn ni wọ́n ń tapà sínú ìmọ́lẹ̀ pẹ̀lú Sunday Ìgbòho ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire ṣé lóòótọ́ ni ta ló sọ eléyìí dandan lẹ́ni ni kò ní dọ̀la màá yàn nínú ẹ̀kún yín ẹ wò ó ẹ jẹ́ kí n tẹ̀sán ara mi rírí mo rí olórí orí ológbò lórí àtẹ́ o kí ló ń ṣẹlẹ̀ báyìí ìjẹjẹ́ mọ̀ pé àlùfáà ìjọ àgùdà kátólíìkì ló mà ti ki ẹgba mọ́lẹ̀ ló bẹ̀rẹ̀ sí nà níṣe ni wọ́n ń sunkún kí ló dé nígbà tí nǹkan yìí ṣẹlẹ̀ ṣẹ́gbà ló yẹ kí wọ́n fi na àwọn ọmọ ilé ìjọsìn ẹ wò ó ẹ jẹ́ kí n má bá òfò lọ ní olóró láàárọ̀ yìí gbogbo ìrìn tí mo kó dé kò ṣeé má gbọ́ ní láàárọ̀ yìí ẹ̀yin ni kẹ wọ́n nǹkan fìdílé tàbí kẹ fìdílé kan láì dé ìnà pẹnu ẹ jẹ́ kí n sọdá sọ̀hún ẹ̀yìn sí orí pápá BGI TV kí lọ́yọ̀nàná ìròyìn eré ìdárayá fún yín gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ láàárọ̀ yìí ẹ kú ìkàlẹ̀ ẹ káàbọ̀ sórí ètò Ojúmọ́ Aláyọ̀ Thank you. wẹ́rẹ́wẹ́rẹ́ ló ní wàrúrà ṣíṣà ẹ káàbọ̀ sábàlátà pẹ̀lú láti orí pápá BGI TV níbi là ó ti máa fún yín ní àwọn ìròyìn eré ìdárayá kìtìyìn má bàa dì sí àwọn ìròyìn tí wọ́n ti bá wa wá sóde láàárọ̀ yìí ẹ wò ó ìròyìn eré ìdárayá ti àárọ̀ òní ẹ ti mọ̀ bẹ́ẹ̀ àti máa ń ṣe wípé àtúnṣe bẹ́ẹ̀ á yà láàárọ̀ ọ̀tọ̀ ọdún ní mí kì í ṣe àìmọ̀pọ̀lọpọ̀ àfihàn tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ní èmi tìyín tòótọ́ Samuel Owó oyèmí fẹlẹ fẹlẹ láyé lórúkọ mi fẹlẹ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ ọlọ́run ọba òkè òun ló fún mi ṣe ní gbogbo ìgbà ó yá ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní fún yín láwọn ìròyìn eré ìdárayá gẹ́gẹ́ bí a ti kọ̀wé láàárọ̀ yìí ẹ jẹ́ kí eléyìí ẹ jẹ́ kí n máa sọ di mímọ̀ fún yín pé bá a ti ń ṣe ìpalẹ̀mọ́ fún ìdíje òlímpìkì ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin tí wọ́n máa ń fi ọwọ́ sọ bọ́ọ̀lù sínú apẹ̀rẹ̀ ìyẹn D Tigress wọ́n mà tún ṣe bẹ́ẹ̀ wọ́n fìdí rẹmi níbi ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ èyí tí wọ́n gbà kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Germany tí àwọn náà fọwọ́ sọ bọ́ọ̀lù bọ́ọ̀lù sínú apẹ̀rẹ̀ ó wáyé lánàá òde yìí ni ó ìgbà tí wọ́n yóò gbà tán ó wá sí seventy seven sixty three ní orílẹ̀-èdè Germany ni wọ́n fi fi àgbà hàn wá ẹni tí í ṣe akọ́nùmọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà TD Tigers ẹ̀rẹ̀nà Wakama ló sọ di mímọ̀ pé àwọn agbábọ́ọ̀lù rẹ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan wọ́n ṣe bí ẹni wípé àwọn jẹ́ akíkanjú bó tilẹ̀ jẹ́ wípé wọ́n pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ àná yìí yìí ó wá sọ di mímọ̀ wípé eléyìí ó ti sún àwọn síbi tí ó ní ìtumọ̀ níbi tí àwọn ti ní àmì bíi mẹ́rìndínlógún níbi ìfẹsẹ̀wọnsẹ̀ méje èyí tí wọ́n ti gbá sẹ́yìn ẹ má gbàgbé wípé Elizabeth Balógun òun ló kọ́kọ́ fi àmì bíi mẹ́rìnlá lélẹ̀ nígbà tí ó ṣe bẹ́ẹ̀ níbi ìfẹsẹ̀wọnsẹ̀ àná ṣùgbọ́n ní àná òde yìí ọmọ orílẹ̀-èdè Germany Alexis Peterson òun ló jáwé olúborí rí nígbà tó gbá bọ́ọ̀lù yẹn wọlé jù tó sọ bẹ́ẹ̀ ló ń sọ ló ń sọ gbogbo ẹ̀ àmì tó parí sí òun náà ní àmì méjìlélógún ní ilé oṣù fi jáwé olúborí ní báyìí orílẹ̀-èdè nàìjíríà ni wọn yóò máa tẹ̀síwájú lẹ́yìn tí wọ́n pàdánù lánàá láti lọ kojú orílẹ̀-èdè sábíà àti puerto rico ní ibi ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ láàrin àwọn agbábọ́ọ̀lù tí ń fi ọwọ́ sọ bọ́ọ̀lù sínú apẹ̀rẹ̀ ìyẹn basketballer bákan náà ẹ má gbàgbé níbi ìdíje olympic tí yóò máa gbìyànjú láìpẹ́ yìí orílẹ̀-èdè nàìjíríà ló ti kó sínú ìsọ̀rí kan pẹ̀lú orílẹ̀-èdè australia france canada gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa kojú ara wọn ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ síbi ìròyìn ayọ̀ kan tó ní ṣe pẹ̀lú ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní ẹrántí agbábọ́ọ̀lù yìí ebenezer akínsanmírò òun ni wọ́n mà ti sọ di mímọ̀ nígbó ti lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù sankodoria gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kéde rẹ̀ wípé pẹ̀lú àdéhùn àyálò àyálò ni agbá agbábọ́ọ̀lù yìí fi darapọ̀ mọ́ wọn nínú ikọ̀ agbábọ́ọ̀lù eh, mm, Sampdoria gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mọ́ Akin Samiro òun ló darapọ̀ mọ́ wọn láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Inter Milan ṣèrántí pé ó ṣe dáadáa ní sáà tó kọjá ṣùgbọ́n kó lè rí àyè eh, gbábọ́ọ̀lù bó ṣe wù ú dáadáa ni wọ́n fi tètè ṣe bẹ́ẹ̀ fi ránṣẹ́ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Sampdoria wípé ìwọ náà lọ ṣe dáadáa níbẹ̀ kó tó padà wá sínú ikọ̀ agbábọ́ọ̀lù Inter Milan ẹ̀dẹ̀ má gbàgbé ìgbà agbábọ́ọ̀lù yìí ló ti darapọ̀ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Inter láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Redmond Stars nínú oṣù kínní ọdún tí ó kọjá àtìgbà náà ló ti ń ṣe dáadáa fún ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ níbi tó wà yìí nínú ikọ̀ agbábọ́ọ̀lù Sampdoria ó gbọ́dọ̀ gbìyànjú láti mú wọn gbèrègèdè padà sínú ìdíje e, e, líìgì orílẹ̀-èdè Italy ìyẹn Italian Serie A ẹ jẹ́ kí n kúrò mbẹ́ ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ kíkàn hmm, tó ń fọwọ́ àti ẹsẹ̀ jà ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ní o ẹni tó ti fi ìgbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ gbàgbàjẹ́ ìjà UFC middleweight champion Israel Adesanya òun gangan ni ó ti ń sọ jù mímọ̀ pé wò kékulé yín kó lọ gbọ́ kó lọ sọ kútokó ọjọ́ tèmi àti ẹni tá a fẹ́ kojú ara wa ọjọ́ tá a bá pàdé báyìí nnàkúnà ni màá ń na arákùnrin yìí torí wípé ni nítorí pé kí ni mo ti ń ṣe ìgbáradì kódà àwọn èèyàn tí wọ́n rí Israel Adesanya àwọn ni ó mà ti ń yàtọ̀ gbogbo kíní ẹ̀ ó ti ń yọ síta wípé ó dàbí arákùnrin yìí ó ti ń ṣe dáadáa o ní nítorí pé òun náà kò fẹ́ fi ìdírẹ́mi nígbà tó bá ń kojú Cruz du Plessis níbi tí wọn yóò ti máa kojú ara wọn nínú ọdún yìí gẹ́gẹ́ bí yóò ti máa wáyé ẹ má gbàgbé Israel Adésànyà ló ti sọ di mímọ̀ pé òun kò ní fi ojú àánú wo ẹnikẹ́ni lásìkò yìí torí ojú ojú pípọ́n lòun gbé bọ̀ má rẹ́rìn-ín ni òun tẹ̀lé ẹnikẹ́ni tí òun bá kojú lágbo ẹ̀ṣẹ́ kíkàn ìnàkúnà ni òun yóò nọ́rúfẹ́ ẹni bẹ́ẹ̀ o ó ṣàsọ́ di mímọ̀ gbẹ̀gẹ́ gẹ́gẹ́ bí ó ti ṣe ń fọ́nu ó ní nítorí náà ni ṣe ń ṣe ìgbáradì tí òun ṣe lásìkò yìí Israel Adésọyà òun ló sọ léè nípa ti ìjà rẹ̀ tó fẹ́ wáyé pẹ̀lú ẹnìkan ó yá ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ àwọn agbábọ́ọ̀lù hmm ẹlẹ́yin lórígun kéré ìyẹn Rafael Nadal ó mà ti ṣe bẹ́ẹ̀ ó tún tẹ̀síwájú nígbà tó pèrègede ti ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́rin ìyẹn semi final Rafael Nadal ọmọ orílẹ̀-èdè Spain ló ti ṣe bẹ́ẹ̀ ló ti na arákùnrin kan tó wá láti orílẹ̀-èdè Argentina Marino Novelan òun ni ó nà pẹ̀lú six seven seven five seven five ní láàrin wákàtí mẹ́ta ló fi nà án eléyìí ló jẹ́ kí wọ́n sọ di mímọ̀ pé ẹnìkan tó ti fi ìgbà kan ìgbà méjìlélógún gba grand slam title ìyẹn rafael nadal ni yóò ti pèrègede sí ìpele tó kàn lẹ́yìn tí yóò fìdí rẹmi níbi ìdíje wimbledon open ọdún méjì sẹ́yìn ló ti dé ìpele yìí gbẹ̀yìn àfìgbà náà nìkan ṣẹnure fún fún rafael nadal mọ́ níṣẹ́ ló ń ṣubú ló ń dákú nípa ti àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn níbi tó rọ̀ wá dédò yìí ó mà ti kópa níbi ìdíje yìí èyí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń tẹ̀síwájú rafael nadal ló ti wá sọ̀rọ̀ wípé bí mo ṣe polégede yìí ẹ̀ ó jẹ́ àsìkò kan tí inú mi dùn torí pé mo mọ̀ pé gbogbo nǹkan lásìkò yóò wà ní ìkáwọ́ mi mo sì lè fi ọwọ́ ara mi tún wà ara mi ṣe láti gba ife ẹ̀yẹ eléyìí gẹ́gẹ́ bó ti ṣe wáyé yìí ẹ jẹ́ ká wo ẹni tí Rafael Nadal yóò máa kojú ní ibi ìdíje Bastard Open èyí tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ jẹ́ kí n kúrò bẹ́ẹ̀ kí n lọ sọ orílẹ̀-èdè England kí ló ṣẹlẹ̀ lórílẹ̀-èdè England ìjẹ́jẹ́ mọ̀ pé kò jẹ́ tuntun mọ́ wọn ẹni tí ń ṣe akọ́nìmọ́gbà ó ti kọ̀wé fi fipò sílẹ̀ ìyẹn Gareth Southgate ní báyìí ìgbìmọ̀ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè England ni wọ́n ti ń sọ níwọ̀n pé àwọn ti ń rí àwọn ohun àmúyẹ lára àwọn ẹni tó ṣeṣe kó rọ́pò Southgate lára àwọn àwọn akọ́nìmọ̀gbá tí wọ́n ti rí náà láti rí àwọn bíi eh, Eddie Howe akọ́nìmọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Newcastle agbábọ́ọ̀lù àná fún akọ́nìmọ̀gbá àná fún ikọ̀ agbábọ́ọ̀lù eh, Manchester United ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ eh, wọn kò forúkọ tìyẹn léde ṣùgbọ́n nìkan tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea àná ìyẹn Graham Potter Mauricio Pochettino òun náà wà níbẹ̀ Thomas Tuchel àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìyẹn wọn ti ṣe akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea rèé àwọn náà wà lórúkọ àti ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Angin Potekew kọ́ni mọ̀ gbà àná fún ikọ̀ agbábọ́ọ̀lù Tottenham Hotspur àwọn gbogbo àwọn wọ̀nyí ìgbìmọ̀ tó ń rí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀ England ti ń wòye pé àwọn gangan ló ṣeṣe kí wọ́n wá rọ́pò Gary Southgate tó ṣe bẹ́ẹ̀ tó fi inú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè England sílẹ̀ lẹ́yìn tí ó fìdí rẹmi sọ́wọ́ orílẹ̀-èdè Spain ẹ̀rántí ìṣẹ̀lẹ̀ yẹn ẹ̀ má yẹ ká ṣíwèé ìrántí kan àwọn ohun tí kò dáa nínú ìtàn ìgbésí ayé orílẹ̀-èdè England ó yá ká jẹ́ kí n tẹ̀síwájú ibi tí orílẹ̀-èdè Argentina 嗯。 wọ́n ní tá a bá jẹ̀kọ́ à ń dáríjì ewé ni wọ́n ti sọ di mímọ̀ pé ẹ jọ ẹ dákun ẹ dáríjì wá èyí tí ẹ rí gẹ́gẹ́ bí èébú eléyìí ni ó ṣẹlẹ̀ lẹ́yìn tí àwọn ìgbìmọ̀ lórílẹ̀‐èdè France tí wọ́n rú sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tí wọ́n fi ẹ̀sùn kan àwọn ọmọ orílẹ̀‐èdè Argentina wípé wọ́n bú àwọn èébú ẹlẹ́yàmẹ̀yà èyí tí wọ́n bú àwọn kùtì nígbà tí àwọn kojú ara wọn ní ìpele àṣekágbá fáínà ní orílẹ̀‐èdè Qatar wọ́n tún wá tẹ̀síwájú ju orin tí wọ́n fi ń bú àwọn nígbà náà wọ́n tún fi bú àwọn nígbà tí wọ́n ń sẹlẹbúrẹ́tì tí wọ́n ń ṣe àjọyọ̀ ìdíje Copa America èyí tí wọ́n gbà wọ́n ní ní báyìí gbogbo ọ̀rọ̀ ló ti wá ń lọ lórí pẹrẹwu pé lótìtọ́ iṣẹ́ ìwádìí ti fi hàn pé àjẹ̀bí nípa e, orin èébú èyí tá à ń kọ tá a fi ń pàrokò tá a fi ń ta àbùkù bá orílẹ̀-èdè France ẹ dáríjì wá gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe ààrẹ tí ó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀ Argentina yẹn Jeffrey eh, Melis òun ló sọ lọ́jọ́ ẹt ti Friday pé a ti fi ọ̀rọ̀ ìdáríjì àròkọ ìdáríjì ránṣẹ́ sí àwọn orílẹ̀-èdè France pé a tọrọ àforíjì o lọ́wọ́ yín ẹ jọ̀ọ́ ẹ dákun ọmọdé kì í mọ̀ ẹ̀kọ́ jẹ kó má rọwọ́ ẹ kó má ra lọ́wọ́ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ bákan náà ni wọ́n ní pé ẹ wò ó gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn bí Enzo Fernandez gangan tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹ̀ mọ́ lórí ẹ̀ a máa mọ ohun tá a máa ṣe lápọ̀dọ̀ tiwa fún ẹ jẹ́ kí n kúrò lọ́dọ̀ orílẹ̀-èdè Argentina ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ Cesc Fabregas <laughs> mà ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti yan Cesc Fabregas gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá tuntun fún ikọ̀ agbábọ́ọ̀lù Como ní orílẹ̀-èdè Italy nínú ìdíje Italian Serie A agbábọ́ọ̀lù àná fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea Arsenal Barcelona ni wọ́n ti yàn gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá tuntun fún ikọ̀ agbábọ́ọ̀lù Como eléyìí ni wọ́n kéde lójú òpó oyè kan ní eh, abẹ́yẹ̀wò Twitter X wọn lánàá ipò ti tọwọ́ bọ̀ ìwé àdéhùn ọlọ́dún mẹ́rin pẹ̀lú àwọn ọ́nítẹ́lẹ̀tẹ́lẹ̀ ó jẹ́ a amúgbálẹ́gbẹ̀ẹ́ ìyẹn igbákejì fún ẹni tí ń ṣe akọ́nìmọ̀ọ́gbá náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí ìyẹn fi ipò náà sílẹ̀ kò sẹ́lòmíràn tó fẹ́ gba ipò náà ni wọ́n bá gbé fún Sex Fabregas ẹ wo ọ̀rọ̀ oríṣiríṣi bíi ọ̀rọ̀ ìkíni kú oríire ni wọ́n ti fi ránṣẹ́ sí Sex Fabregas lórí ipò tuntun rẹ̀ èyí tí ó ṣẹ̀ gbàyé ẹ jẹ́ kí n kúrò bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n máa sọ di fún yín pé wọ́n ti bu ẹnu àtẹ́ lu <laughs> ẹni tí ń ṣe ààrẹ ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona ìyẹn Joan Laporta tàbí ló sọ eléyìí di mímọ̀ ẹni tó ti fi gbà kan níjà agbábọ́ọ̀lù fún ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona àti akọ́nìmọ̀gbà wọn Ronald Koeman òun ló ti sọ di mímọ̀ pé ẹ wò ó bí Joan Laporta bó ṣe ṣe ìṣèjọba rẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona kò dùn mọ́ òun nínú ọ̀nà tí ó ń ṣe yìí ó ṣeṣe kó jẹ́ ìpalára fún ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona ó ní ó sọ eléyìí látàrí ọ̀nà tí wọ́n fi lé Messi kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù eh, Barcelona ó ní ẹ wò gbogbo ọ̀nà yìí kọ́ ló yẹ kí wọ́n ṣe láti fi gbé mm, mm, Lionel Messi kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona kọ́mà yìí òun náà wá sọ di mímọ̀ nígbà tí ó fi ọ̀rọ̀ náà léde wípé wò ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà ògbóǹtarìgì akọni tí ò ṣe gbàgbé ni Lionel Messi kò yẹ kó lọ kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù náà bẹ́ẹ̀ eléyìí mú kí Ronald Koeman máa bínú sí Joao Laporta ẹ jẹ́ ká wò bóyá wọ́n máa ṣe àtúnṣe nínú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona àbí wọ́n ní ṣe àtúnṣe ẹ wò oníyanṣe wọn lọ́kà ṣe gbogbo gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ bá wa jẹ́ láàárọ̀ yìí a dúpẹ́ lọ́wọ́ yín o àjọṣe wa ò ní bàjẹ́ níbí ni màá máa gé pété fún yín nípa ti ìròyìn eré ìdárayá èyí tí mo ti kó wá bìbà fún yín láàárọ̀ yìí ó dún ní mí omi kì í ṣe àìmọ̀ fólókó àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni èmi ti yín tòótọ́ Samuel Owóyẹmí fẹlẹfẹlẹ láyé lórúkọ mi fẹlẹ ní gbogbo ènìyàn mọ̀ mí sí ẹ wò ó ètò ojúmọ́ aláyọ̀ ó ń tẹ̀síwájú nǹkan lọ́mà tí ń ṣẹlẹ̀ àwọn fúlàní tí wọ́n ṣe ìdóòlà ẹ̀mí fún wọn lọ́wọ́ àwọn tí ibo ni wọ́n lọ báyìí ibo ni wọ́n ń bọ̀ ṣẹlẹ̀ yorùbá ni àbí ilẹ̀ yígbò àbí ibo gangan wọ́n mà ti ṣe ìdóòlà ẹ̀mí fún àwọn fúlàní darandaran ibo lọ́wọ́ kọrí sí ọ̀rọ̀ tí Sunday Ìgbòho sọ ǹjẹ́ jẹ́ mọ̀ wípé àwọn èèyàn kan ti sọ wípé kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n má dá Sunday Ìgbòho lóhùn kí wọ́n má dá àwọn èèyàn tí wọ́n ń gbé fọ́nrán náà kiri kí wọ́n má dá wọn lóhùn wípé fọ́nrán yẹn ó lè dá omi àlàáfíà ìlú àti wípé tí wọ́n bá wò dáadáa kì í ṣe Sunday Ìgbòho àwọn èèyàn kan ni wọ́n lórúkọ Sunday Ìgbòho láti fi ṣe wọlé ẹ wo gbogbo ẹ ẹ jẹ́ ká lọ sókè lóhùn bí n bá dé màá yànnà náà fún yín lórí ètò ojúmọ́ aláyọ̀ láàárọ̀ yìí ẹ wò mò ń bọ̀ ẹ kú ìkàlẹ̀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 38 22 61 60 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà 070 38 22 61 60 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ńlá àwùjọ kùtà. bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. ó kù ó kù nìbọn ró ìdajì èjò kì í bá wọn gbé nínú ìwọ ètí tó bá gbọ́ àlọ́ ó di dandan kó gbọ́ àbọ̀ lókè bá tán bí a ṣe fẹ́ máa tẹ̀síwájú láàárọ̀ yìí lórí ètò Ojúmọ́ Aláyọ̀ níbi tá a ti fẹ́ máa tú àwọn iṣu yẹn dé ìsàlẹ̀ kòkò láti mú ìròyìn yẹn wá fún yín lóní sàn-án-sàn ó yá o ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kan tó ìgbádùn ètò Ojúmọ́ Aláyọ̀ ní àárọ̀ yìí ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ di mímọ̀ fún yín wípé ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti kéde rẹ̀ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọn yóò ṣe gbogbo ohun tó yẹ kí wọ́n ṣe nípa ti ètò ìdòwòpọ̀ lẹ́ka ti ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà àwọn iléeṣẹ́ tó ṣe kànrìnkànrìn nípa ti ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà àwọn ni àwọn yóò kọjú àfojúsùn sí báyìí láti rí pé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà àwọn ní ipa tó nítumọ̀ ipa rere lórí ayé wọn eléyìí ni ó wáyé níbi ìpàdé kan tí ó wáyé pẹ̀lú àwọn ilé iṣẹ́ kan tí wọ́n ń ṣe ohun irin àlùmọ́nì lórílẹ̀‐èdè nàìjíríà tí alága ilé iṣẹ́ náà ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ alexi ondotro tó ṣe ló fún wọn lọ sọ́dọ̀ ààrẹ nígbà tí wọ́n ṣe mítìnì tán ìyẹn ìjíròrò náà tán lánàá ẹni tí ń ṣe agbẹnusọ fún ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà lórí ìgbóhùnsí afẹ́fẹ́ àjúrì ngalẹ̀dẹ̀ ló wá fìdí rẹ̀ múlẹ̀ wípé ẹ wò ààrẹ orílẹ̀‐èdè nàìjíríà ó ti pa á láṣẹ o wípé àsìkò ti tó bá báyìí láti ní ipa tó ní ìtumọ̀ ní àwọn ilé-iṣẹ́ kan tí wọ́n mú ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n mú lókùnkúndùn òní ìpàdé náà ló so èso rere níbi ìpàdé yìí ni ààrẹ bọ́lá ahmed tinubu ti sọ di mímọ̀ pé ìdàgbàsókè ó ṣe pàtàkì fún wa lórílẹ̀-èdè nàìjíríà wọn ni bákan náà ni ààrẹ bọ́lá ahmed tinubu mẹ́nuba gbogbo àwọn nǹkan tí àwọn iléeṣẹ́ yìí ti ṣe ó ní bí wọ́n bá wá fẹ́ ṣe é o ẹ jẹ́ kí wọ́n ṣe é kó lè ní orílẹ̀-èdè nàìjíríà ààrẹ bọ́lá ahmed tinubu wá pa á láṣẹ fún alákòóso tó ń rí sí ọ̀rọ̀ ìdàgbàsókè ohun àlùmọ́nì ìyẹn shuaibu abdul àti ẹni tí ń ṣe olùdó olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ agbára ní ẹ́nájì arábìnrin olú ló sọ fún wọn wípé ẹ wo ẹ lọ ṣe gbogbo ohun tó yẹ kẹ́ ṣe nípa ti ohun tí mo sọ yìí kẹsì mú èsì wá bá mi torí pé ìbẹ̀rẹ̀ òsì ìdúró òsì fẹni tó gbé dómì agbọ́dọ̀ wọn àkànṣe sí ọ̀rọ̀ ètò ajé orílẹ̀-èdè nàìjíríà nígbà wo ni ilé wa fẹ́ wáyé báyìí ẹ kú ojú lọ́nà inú ìwé ìròyìn wo mo ti rí inú ìwé ìròyìn punch ni mo ti rí láàárọ̀ yìí ẹ jẹ́ kí n lọ sínú ìwé ìròyìn Vanguard níbi tí ọmọ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ìyẹn ṣèyí tinubu bí bàbá rẹ̀ ṣe ń sọ̀rọ̀ lòun náà ń sọ tiẹ̀ lápá kan níbi tó ti ń ṣe ìlérí láti ṣe ìrànlọ́wọ́ jàre ìrànlọ́wọ́ fún àwọn tí ó mórí bọ́ níbi ilé ẹ̀kọ́ èyí tó dàwó lulẹ̀ ní ìpínlẹ̀ plateau lórílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe sọ di mímọ̀ pé arúgbó àti rí àkọsílẹ̀ jáde ní pé ènìyàn méjìlélógún ni wọ́n gbé ẹ̀mí mì níbi ìṣẹ̀lẹ̀ náà tó wáyé ní ọjọ́ kejìlá oṣù tí a wà yìí gangan ni nígbà tí ọ̀pọ̀ ènìyàn ni wọ́n fi ara pa níbi ìṣẹ̀lẹ̀ náà ọmọ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ìyẹn ṣèyí tinubu ẹni tó wá ṣe àbẹ̀wò sí ìlú jọ́ọ̀sì lọ́jọ́ ẹtì friday àná níbẹ̀ ló ti ṣe ẹlẹ́ńbẹ̀ yẹn tí gbogbo àwọn èèyàn tí wọ́n farapa ní tí wọ́n sì wà ní ilé ìwòsàn ẹ̀ ẹ̀kọ́ náà ti dàwólulẹ̀ nígbà tí ọmọ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ṣèyí tinubu yóò sọ̀rọ̀ ó ní ẹ wò ó ẹ jẹ́ kí n kọ́kọ́ kí yín pẹ̀lẹ́ náà ẹ ìrọ́jú ẹ títa ríro tí ẹ ń là kọjá lásìkò yìí ṣùgbọ́n ohun tí mo fẹ́ sọ fún yín ni pé èmi àti bàbá mi a kò ní fi mí sílẹ̀ mo ṣe ìrànlọ́wọ́ pé gbogbo ìrànlọ́wọ́ tí n bá lè ṣe màá ṣe fún yín gẹ́gẹ́ bí ìlérí tí mo lè ṣe fún yín gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ń pé ẹ̀ ìtọ́jú tó péye gbà mm, láti rí pé ẹ gbádùn àti rí pé ẹ padà sí ẹnu iṣẹ́ yín láti tẹ̀síwájú nípa ti ètò ẹ̀kọ́ yín ni màá ṣe fún gbogbo yín gẹ́gẹ́ bí òun náà ṣe jẹ́ ọ̀dọ́ fún àwọn nǹkan lórílẹ̀‐èdè nàìjíríà gbogbo pátápátá ni wọ́n jọ sọ pẹ̀lú ìgbìmọ̀ ilé ìwòsàn náà pé wo àwọn owó kankan wà tó jẹ́ pé èmi gangan ni màá san láti fi ṣe ìrànlọ́wọ́ fún àwọn aráabí yìí ṣèyí tinubu ó fún àwọn ènìyàn tí wọ́n mórí bọ́ níbi níbi ìṣẹ̀lẹ̀ ilé èyí tí ó dàwó lẹ̀ ìwé ìròyìn Vanguard ni mo ti rí ẹ jẹ́ kí n lọ sí iwájú níbi tí àgbáríjọ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà àti mọ̀ pé láàrin ọ̀sẹ̀ yìí ni a gbọ́ wípé orílẹ̀-èdè nàìjíríà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí wọ́n mà ṣe bẹ́ẹ̀ wọ́n ti bu ọwọ́ lu owó tó kéré jù owó òṣìṣẹ́ tó kéré jù fún gbogbo àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè nàìjíríà kò jẹ́ tuntun mọ́ pé iye náà ni ẹgbẹ̀rún àádọ́rin seventy thousand naira òun ni wọ́n bu ọwọ́ lù eléyìí ló jẹ́ kí ariwo máa jẹyọ lọ́tún jẹyọ lọ́sì pé ṣó yẹ kí wọ́n gbarú owó yìí ṣé kò yẹ kí wọ́n mọ ohun tó yẹ kí wọ́n ṣe lásìkò yìí ṣùgbọ́n lẹ́yìn náà ẹni ẹni tí ń ṣe ààrẹ fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà ju àjálù àti ẹnì kejì rẹ̀ ìyẹn festus osifo ni wọ́n ti wá fi hùn léde pé torí ọ̀rọ̀ tútù tí ààrẹ sọ fún àwọn àti wípé wọ́n ti sọ pé lẹ́yìn ọdún mẹ́ta mẹ́ta ni wọn yóò máa gbé ọ̀rọ̀ wọn yẹ̀ wò ló jẹ́ kí àwọn ṣe ìtẹ́wọ́gbà irúfẹ́ ìgbésẹ̀ yìí ní àná òde yìí ni wọ́n ti wá mẹ́nu bà ọ̀nà kan tí wọ́n lè fi ṣe ìrànlọ́wọ́ fún àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní ẹ wò ó níbi tọ́rọ̀ dídùn yìí ẹ lọ fọkàn balẹ̀ á ti bẹ̀rẹ̀ báyìí báyìí kò ní í ṣe bẹ́ẹ̀ kò ní í dúró síbẹ̀ ọwọ́ ṣe ìlérí wípé níbi ètò ìpàdé pàjáwìrì tí wọ́n ṣe lánàá wípé lẹ́yìn gbogbo eléyìí àní sọ wípé àkóṣe mọ́ gbogbo tó ní ṣe pẹ̀lú ẹ̀tọ́ tó tọ́ sí àwọn òṣìṣẹ́ lórílẹ̀ nàìjíríà la máa rí pé a fi àágùn àti gbogbo ìgbìyànjú tá a bá ní ti dáàbòbò rẹ̀ lórílẹ̀ nàìjíríà bákan náà ni ẹgbẹ́ NLC wọ́n gbóríyìn fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀ nàìjíríà látàrí ìdúróṣinṣin wọn láti rí pé ọ̀rọ̀ minimum wages owó òṣìṣẹ́ tó kéré jù lórílẹ̀‐èdè nàìjíríà ó tẹ̀ wá sí àṣeyọrí lápá kan bó tilẹ̀ jẹ́ pé owó náà kò tí ì ṣe kí ni kò tí ì fi apá kan tẹ́ wọn lọ́rùn ṣùgbọ́n ó sì yàtọ̀ sí èyí tí àwọn bá bọ̀ lásìkò yìí ọ̀làkùtàn ọwọ́ ké sí gbogbo àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà wípé ẹ wò ká ṣera wa lóṣooṣù ọwọ́ ẹ ká ṣera wa lọ́kàn nípa ti ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà ẹ ká ṣe àtìlẹ́yìn fún àwọn adarí tí wọ́n jẹ́ olórí wa ní ẹ̀ka ti òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà ẹ wo ẹgbẹ́ òṣìṣẹ́ wọ́n sọ̀rọ̀ wọn ní kò ní tọ́ síbẹ̀ o a sì máa tẹ̀síwájú láti máa jà fún gbogbo ohun tó tọ́ sí wa lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn òṣìṣẹ́ tí wọ́n sọ ní àná òde yìí ẹ jẹ́ kí n tẹ̀síwájú eléyìí ló tún ní pẹ̀lú ọ̀rọ̀ Eh, ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè nàìjíríà àwọn náà mà ti sọ̀rọ̀ kan wọ́n ní ẹ jẹ́ ká má parọ́ ká má jalè ohun tó dàbí ìdàgbàsókè ó ti ń dé bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ṣèyí náà gbà gbàgbọ́ ọ̀yá ẹ jẹ́ kí n túṣu désàlẹ̀ kókó fún yín kẹ̀ tó mọ̀ wí bóyá ẹ gbàgbọ́ àbí kẹ̀ gbàgbọ́ ilé ìfowópamọ́ àgbà nàìjíríà cbn ni wọ́n ti ṣe ìpàdé kan ní ìlú àbújá lánàá níbẹ̀ ni wọ́n ti wá sọ di mímọ̀ wípé àwọn ti ń rí èso rere nípa ti àwọn ìgbésẹ̀ tí àwọn ń gbé nípa ti ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní àwọn ò ní parọ́ o àwọn ò ní fi ẹ̀kọ́ tanná fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà ìdàgbàsókè ti ń dáyébá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà èyí tó ti fẹ̀ lẹ́wọ́ gànà ó ti ń ṣe bẹ́ẹ̀ ó ti ń dúró dáadáa ẹni tó sọ̀rọ̀ yìí náà ni ẹni tí ń ṣe ọ̀gá wọn pátápátá ìyẹn ọláyẹmí kàdóso òun ló sọ eléyìí di mímọ̀ níbi ìpàdé èyí tó wáyé ní ìlú àbújá lánàá ó ní ẹ wò ó àti wípé ọjọ́ ọ̀la ètò ọrọ̀ ajé àti ti orílẹ̀-èdè nàìjíríà nìkan fúnra lára ó ti ń ṣe bẹ́ẹ̀ ó ti ń jẹ́jú ó ti ń jọjú jàre ó ti ń ní ìtumọ̀ àti wípé ọjọ́ díẹ̀ ló tí gbogbo ẹ̀ yóò fi zẹ̀ tí yóò fi bọ́ sí ojú rẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà gẹ́gẹ́ bó ti ṣe wá sọ di mímọ̀ sí iwájú ó ní ẹ wò ó tẹ bá rí àwọn nǹkan tá a ti ń ṣe bọ̀ láti ìparí oṣù tí ó kọjá ẹ rí i pé ọ̀rọ̀ owó wa ní àsìkò yìí àti fún oṣù mọ́kànlá tó ń bọ̀ lọ́nà yìí ẹ rí i pé nǹkan tó yẹ ká máa gbàjọ ká máa yọ̀ lórí ni ó máa já fún wa lórílẹ̀‐èdè nàìjíríà ó wá sọ di mímọ̀ sí iwájú lójú nígbà tó fi dá àwọn èèyàn tó wà níbi ìpàdé náà lójú wípé àwọn ò ní dúró nípa gbígbé ìgbésẹ̀ tó ní ìtumọ̀ nípa ti gbígbógun ti àwọn nǹkan tó lè dàbí ìṣòro lẹ́ka ti ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà àti pé àwọn ò ní ṣe bẹ́ẹ̀ sọ wípé àwọn kò ṣe mọ́ nípa ti bí nǹkan ṣe ń gbówó lérí gbérí lélẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bó ti ṣe sọ níbi ìpàdé náà Ọláyẹmí Cardoso ó sọ di mímọ̀ mímọ̀ òun ní gbogbo ẹ̀ pátápátá ṣá yóò wá sí ìmúṣẹ àti pé lásìkò yìí ẹ jẹ́ ká sọ di mímọ̀ fún yín ní pé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ó mà ti ń ṣe bẹ́ẹ̀ ó ti ń yàtọ̀ díẹ̀ ó ti ó ti fẹ́ èyí tó ń gbẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti fẹ́ máa sanra sí i lásìkò yìí gẹ́gẹ́ bí o ti ṣe sọ di mímọ̀ nínú ìwé ìròyìn Vanguard ni mo ti rí ní àná òde yìí ó yá ẹ kí n sọ di mímọ̀ fún yín ní pé ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọl ọlọ́pàá lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn káyọ̀dé ẹgbẹ́tókun ó mà ti sọ di mímọ̀ fún ọmọ orílẹ̀‐èdè nàìjíríà wípé ẹ lọ fọkàn balẹ̀ ẹ má mikàn ẹ má fòyà ṣẹ́rí ètò ààbò fún dúkìá yín àti ẹ̀mí yín òun gangan ló jẹ wá lógún gbogbo ẹ̀ láàsì rí pé a ṣe lásìkò yìí ẹni tí ń ṣe ọ̀gá àgbà náà ìyẹn káyọ̀dé ẹgbẹ́tókun ló sọ ọ̀rọ̀ ìdánilójú yìí nípa kan tí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n fẹ́ gùn lé ní ọjọ́ kìíní oṣù kẹjọ ọjọ́ kẹwàá apẹwà oṣù kẹjọ lórílẹ̀‐èdè nàìjíríà níbẹ̀ ló ti sọ di mímọ̀ fún wọn pé iṣẹ́ rí ìwọ́de yẹn mi ò tí ì ní fèsì lásìkò yìí ṣùgbọ́n ohun tí mo fẹ́ sọ ní pàtó ni pé ètò ààbò ó ṣe bẹ́ẹ̀ ó ṣe pàtàkì lórílẹ̀‐èdè nàìjíríà òun ló jẹ́ kí n mẹ́nu bà gbogbo ohun tí mo fẹ́ sọ lásìkò yìí ẹgbẹ́ tókun ó rọ ààrẹ orílẹ̀‐èdè nàìjíríà ó ní à ẹ ṣé bàbá mo kì í wípé ẹ ṣe àtìlẹ́yìn fún wa láti rí pé aṣojúṣe wa gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò lórí orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bó ti ṣe wá sọ di mímọ̀ wípé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò ni àwọn náà ń gbìyànjú láti ṣiṣẹ́ bá rí i pé eh, iléeṣẹ́ ọlọ́pàá á tún rí ìdàgbàsókè àwọn èèyàn gan ojoojúmọ́ ni wọ́n fi àdúrà ránṣẹ́ sí wa pé a yóò máa dà fún àwọn ọlọ́pàá àti àwọn ẹ̀ṣọ́ aláàbò káàkiri orílẹ̀-èdè nàìjíríà òní tí wọ́n bá tún wá rí wọn yóò rí wípé àkọsílẹ̀ ìwà ọ̀daràn lórílẹ̀-èdè nàìjíríà ó ti ṣe bẹ́ẹ̀ ó ti ń dínkù káàkiri orílẹ̀-èdè nàìjíríà kò dàbí ìgbà kan rí tó jẹ́ pé a lè sùn a lè ṣe àwọn kankan nípa ti ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà ṣùgbọ́n ní báyìí ẹ rí i pé àtúnṣe ó ti ń dé bá wa nípa ti ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè lórílẹ̀‐èdè nàìjíríà òun ló ń mẹ́nuba ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ó ti ṣe ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ó ti ṣe mẹ́nuba ní àná òde yìí ẹ wo ní ìwé ìròyìn wo mo ti rí inú ìwé ìròyìn Vanguard ni wọ́n ti gbé yọ kódà ìwé ìròyìn Punch àwọn náà pọ́ǹtì ẹ̀ síta láàárọ̀ yìí ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n tẹ̀ sọ wájú lórí ètò Ojúmọ́ Láyọ̀ gẹ́gẹ́ bí àtikọ̀wé rẹ̀ láàárọ̀ yìí ẹ wò ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n mà ti sọ di mímọ̀ fún iléeṣẹ́ mẹ́ríta tó ń mẹ́ta tó ń rí sí ọ̀rọ̀ facebook whatsapp instagram messenger wọ́n ti sọ di mímọ̀ fún wọn pé lẹ́yìn iṣẹ́ ìwádìí tí àwọn ṣe àwọn rí i pé wọ́n tàpá sí ẹ̀tọ́ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà àti àwọn èèyàn tí wọ́n ń lò wọ́n tí wọ́n ṣe àmúlò wọn lórílẹ̀-èdè nàìjíríà eléyìí ló fi wá sọ di mímọ̀ pé níbi tọ́rọ̀ dídùn yìí ẹ máa san owó ìtanràn tí iye rẹ̀ jẹ́ two hundred and twenty million dollar lẹ́ẹ̀ máa san fún wa gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe agbẹnusọ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà lẹ́ka ti ìkànsí ara ẹni ìyẹn àdàmú abdullahi òun ló sọ ilé lọ́jọ́ ẹtì friday àná ó sọ ní mímọ̀ pé àwọn kan wà tó jẹ́ wípé dátà táwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ń lò lórí àwọn ẹ̀rọ ayélujára yìí níṣe ni àwọn arábí yìí níṣe ni wọ́n ń jà ní ìjàkújà tí kò sì jẹ́ kí wọ́n máa jà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe máa ń wà ní ọjà àgbáyé ó ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ni wọ́n fi ń gbàjẹ́ ju àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n fi ń fi búrẹ́dì kún wọn lómi ọbẹ̀ jẹ nígbà tí wọ́n jẹ́ kí inú wọn máa dùn tí wọ́n bá wà lórí ẹ̀rọ ayélujára yìí eléyìí ló jẹ́ kí abdullahi wá sọ di mímọ̀ pé iṣẹ́ ìwádìí wa tí a ṣe ló jẹ́ kí ojú gbogbo ẹ̀ hàn gedegbe báyìí wípé láàárín oṣù méjìdínlógún ogójì sẹ́yìn ìyẹn thirty eight months ni àwọn arábí yìí ni wọ́n ti ń fi ọwọ́ ọlá gbá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lójú nípa ti ọ̀nà tí wọ́n fi ń já dátà tí wọ́n lo àwọn nǹkan wọn lọ́nà tí kò tọ́ ṣùgbọ́n àwọn ọmọ nàìjíríà wọn kò mọ̀ ọ́n bò bí àwọn ń jẹ ìgbádùn nípa ojú òpó àwọn aráàbí yìí ṣùgbọ́n àṣírí wọn ti tú báyìí o níbi tọ́rọ̀ wá dédò yìí wọ́n gbọ́dọ̀ sanwó ìtọrọ fún wa o bí kọ́ nǹkan ṣẹlẹ̀ láàrin wa ní orílẹ̀-èdè nàìjíríà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà o wọ́n ti sọ di mímọ̀ fún iléeṣẹ́ mẹ́ta tí wọ́n rí sí facebook whatsapp instagram messenger wípé kí wọ́n sanwó ìtọrọ lọ látàrí pé wọ́n ń jẹ ojú àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà nípa ti dátà èyí tí wọ́n kó jẹ lọ́nà àìtọ́ ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ẹ lápá abẹ́ yẹn ẹ jẹ́ kí n máa sọ di mímọ̀ fún yín pé ẹ wò ó hashtag kan mà ti ń lọ lórí ẹ̀rọ ayélujára social media wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a mọ̀ wípé nígbà tí a fẹ́ ṣe ìpalẹ̀mọ́ àwọn Ghana lórílẹ̀ Nàìjíríà Ghana Moscow Ghana Moscow là ń sọ nígbà náà ní wọ́n mà tuntun gbé jáde eléyìí mímọ́ bí ta fẹ́ yọrí ẹ̀ sí o Tinubu Moscow Tinubu Moscow òun ni àwọn ènìyàn ń pariwo báyìí o wọ́n ní ṣáájú ìwọ́de alágbára kan tí àwọn ọ̀dọ́ àti àwọn èèyàn kan fẹ́ gùn lé lórílẹ̀ nàìjíríà wọ́n ti sọ di mímọ̀ pé wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ wọ́n ti ń mẹ́yẹ bọ̀ lápò nípa ti ojú òpó ayélujára tí wọ́n fẹ́ máa ṣàmúlò títí di ọjọ́ náà níbẹ̀ ni wọ́n ti wá ń lo hashtag kan tí ó jẹ́ Tinubu Moscow ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n ń mú káàkiri lójú òpó abẹ́yẹ̀fò Twitter àti àwọn èyí tí ó farapẹ́ wọ́n ní àwọn ará bí yìí tí wọ́n jẹ́ ọ̀dọ́ ni wọ́n ti ń fi hashtag yìí ni wọ́n ti fi ń ṣe ara rìn Jara social media ṣáájú ọjọ́ kìíní oṣù kẹjọ ìyẹn eh, august four sí august ten ti ìwọ́de náà tí ó fẹ́ wáyé ṣùgbọ́n àti <laughs> mọ̀gọ́rọ̀ náà ṣe máa jẹ́ báyìí nítorí pé ìwọ́de náà ni àwọn èèyàn kan ti ń ṣe ìpalẹ̀mọ́ fún báyìí pẹ̀lú hashtag tí wọ́n gbé káàkiri lórí ẹ̀rọ ayélujára eh, social media Tinubu must go Tinubu must go ẹ wo ẹ jẹ́ ká tẹ́lẹ̀ máa yọrí sí o ẹ má gbàgbé ìgbẹ́gbẹ́ tókun ti sọ fún wa pé ètò ààbò ó dúró déédéé hmm ṣé ó máa ṣe bẹ́ẹ̀ tó máa lè dúró déédé lọ́jọ́ tá à ń wí yé àti mò ń tó máa ṣẹlẹ̀ ṣùgbọ́n eléyìí mo ní kí n sọ di mímọ̀ fún yín wípé àwọn ọ̀dọ́ wọ́n ti ń lo hashtag Tinubu must go Tinubu must go lórí ẹ̀rọ ayélujára social media ìyẹn twitter àti facebook ìyẹn nínú ìwé ìròyìn daily post òun ni mo ti rí láàárọ̀ yìí ṣe rántí ó fẹ́ pa mí hmm àní ó fẹ́ pa mí o ó fẹ́ gbẹ̀mí mi àtijọ́ tí mo ti ṣe kíni tí mo ti dórí àléfà tí mo ti ń bá ìrìn àjò mi bọ̀ ni gómìnà yìí ti fẹ́ pa mí o èmi kọ́ ni wọ́n fẹ́ pa o kò sí ìbáṣepọ̀ láàrin èmi àti gómìnà kankan ní orílẹ̀-èdè nàìjíríà lásìkò yìí o àsọ bí ọ̀la bá ṣe bẹ́ẹ̀ tó bá dé o ẹni tó sọ eléyìí òun ni igbákejì gómìnà tí wọ́n ṣe dá padà sí ipò rẹ̀ ní ìp ìpínlẹ̀ Ẹdó ìyẹn Philip Shahib òun ló ti fi ẹ̀sùn kan gómìnà tó wà lórí oyè lásìkò yìí ìyẹn Godwin Obaseki ń pè òun gángan ní igi wọ́rọ́kọ́ tí ń dáná rú tó fẹ́ gba ẹ̀mí òun láìpẹ́ ọjọ́ òní òun gangan ló wà nídìí ìkọlù èyí tí wọ́n ṣe sí ẹni tí ń ṣe adíje dupò eh, eh, ipò gómìnà eh, ní ìpínlẹ̀ Ẹdó lábẹ́ òrùlé ẹgbẹ́ òṣèlú APC Shahib òun ló sọ eléyìí pé òun ò lè ka àmọye ìgbà tí Godwin Obaseki ti dúkokò mọ́ òun pé sẹ́ ìwọ màá rí ẹ kanlẹ̀ ní màá mú ẹ balẹ̀ ní ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọlọ́run òun ló jẹ́ kí gbogbo àwọn nǹkan wọ̀nyí tí kò wáyé lórúkọ Godwin Obaseki ó ní àmọye ìgbà ló ti sọ pé kọ́lọ́pọ̀ òun ó ní jẹ́ wá rí ohun tó ṣẹlẹ̀ lánàá ó jẹ́ kí òun rí dáadáa wípé Godwin Obaseki gangan ló wà ní ìdí bí àwọn jàǹdùkú olóṣèlú kan bí wọ́n ṣe ṣe ìkọlù sí ẹni tí ń ṣe adíjodúpọ̀ gómìnà ní ìpínlẹ̀ Ẹdó nínú ẹgbẹ́ òṣèlú APC ìyẹn Okpebholo ẹni tí wọ́n sọ wípé ó mórí bọ́ lọ́wọ́ ìkọlù kan tí àwọn èèyàn kan ṣe sí ní àárín ọ̀sẹ̀ tí a wà yìí tó sì ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn ó wá sọ di mímọ̀ ìyẹn Philip Swahibu wípé ẹ wò ó Ọlọ́run nìkan òun ló lè gbà wá lọ́wọ́ Godwin Obaseki torí pé ó ti fẹ́ gbẹ̀mí wa tipẹ́tipẹ́ Ọlọ́run ni kò fún ṣe ẹ wò ó bó jẹ́ bẹ́ẹ̀ bí ò jẹ́ bẹ́ẹ̀ èmi ò mọ̀ lásìkò yìí ṣùgbọ́n ohun tí mo mọ̀ ni pé gbogbo ohun tó ṣòkùnkùn sẹ́dá kedere ni lójú ọlọ́run ó fẹ́ pa mí o ó fẹ́ pa mí o ẹni yìí ló fẹ́ pa mí o ṣàyíbù ló ké tantan wípé Godwin Obaseki òun ló fẹ́ pa òun kódà òun ló gbìyànjú láti pa eh, adíje dupò ní ìpínlẹ̀ Ẹdó ẹ jẹ́ kí n kúrò bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n bọ́ sí ọ̀dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀rántí arákùnrin kan <laughs> arákùnrin yìí òun ni wọ́n sọ wípé ó gbìyànjú láti fi ọwọ́ ara rẹ̀ gba ẹ̀mí ara rẹ̀ nígbà tí àwọn nǹkan le gógó lórílẹ̀‐èdè nàìjíríà ó wá fẹ́ fẹ̀ wọ́n náà wàá mọ bó ṣe fẹ́ ṣe é ló bá gbó òpó máàkì tí àwọn èèyàn mọ̀ tí wọ́n pè ní máàkì ó bá gùn lọ bẹ́ẹ̀ níṣẹ́ màá bẹ́ láti orí kíní yìí tí àwọn nǹkan ò bá yí padà lórílẹ̀‐èdè nàìjíríà ìjẹ́ bá mi lọ́jọ́ tá lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn lórílẹ̀‐èdè nàìjíríà kò sẹ́ni tó bá mi bí lọ́jọ́ yìí o ṣùgbọ́n wọ́n padà ṣe ìdóòlà ẹ̀mí rẹ̀ lọ́jọ́ yìí ìgbésẹ̀ tí wọ́n kọ́kọ́ ṣe fún wọ́n gbé lọ sí ilé ìwòsàn tí wọ́n ti ń yẹ ọpọlọ wò pé ṣé lóòótọ́ àti lódodo sárákùnrin yìí ṣó gbádùn ṣá àbí ó tún níbì kan tí ọ̀rọ̀ ẹ̀ kù sí tí a kò mọ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pátápátá ni wọ́n ṣe o látìgbà tí wọ́n ti mú wálẹ̀ lórí pé ó fẹ́ para rẹ̀ ní agbègbè kan tí wọ́n pè ní Katampe ní olúùlú lẹ́wà Àbújá wọ́n ní lẹ́yìn ìgbà tí ó wá dé ní iléeṣẹ́ ọlọ́pàá wá pè é wọ́n bí léèrè àwọn ọ̀rọ̀ kan tí wọ́n sì rí pé arákùnrin yìí ó dá ara rẹ̀ dá ṣáká pẹ̀lú àyẹ̀wò kan tí àwọn tún ṣe fún nílé ìwòsàn yìí wọ́n rí pé kò sí nǹkan kan tí ó ṣe ṣùgbọ́n níbi tọ́rọ̀ wá dé dúró yìí wọ́n ní wọ́n ti yọ̀ǹda rẹ̀ wọ́n ti ní kó máa pè bá tirẹ̀ lọ láyọ̀ àti àlàáfíà gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìlú àbújá ìyẹn josephine adé òun ló sọ tèmi mọ̀ pé yusau ẹni tí orúkọ arákùnrin yìí ń jẹ́ òun ni wọ́n ti yọ̀ǹda lọ́jọ́bọ̀ thursday pẹ̀ fún ẹni tí ń ṣe agbẹjọ́rò rẹ̀ ìyẹn dèjì adéyanjú wípé máa bá tirẹ̀ lọ láyọ̀ àti àlàáfíà kò sì má ṣe bẹ́ẹ̀ kò sì má ṣe bẹ́ẹ̀ mọ́ àdúrà ni kó máa fi ran orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́ pé gbogbo ohun tó le á dẹ̀rọ̀ lásìkò yìí wọ́n ti yànda ara o arákùnrin tó fẹ́ gba ẹ̀mí ara rẹ̀ torí pé orílẹ̀-èdè nàìjíríà nǹkan le koko lásìkò yìí wọ́n ti yànda rẹ̀ eléyìí náà ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ǹjẹ́ jẹ́mọ̀ wípé arábìnrin kan tí ó sọ wípé ọ̀dọ́mọdé ni o tó ní wọ́n fipá bá òun lájọṣepọ̀ ní inú iléeṣẹ́ ọlọ́pàá gangan èyí tó fi ẹ̀sùn kan ọ̀gá àwọn ọlọ́pàá iléeṣẹ́ náà ní agbègbè kan ní Ògùdù ní ìpínlẹ̀ Èkó arábìnrin náà ni wọ́n sọ pé èsì tí wọ́n ṣe èsì àyẹ̀wò tí wọ́n ṣe fún un wípé láti mọ̀ bí lótìtọ́ àti lódodo wípé lótìtọ́ wọ́n fipá bá alájọṣepọ̀ èsì náà ti jáde o gẹ́gẹ́ bí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ìyẹn Benjamin Hundeyin ti ṣe sọ di mímọ̀ wípé a kò tí ì lè sọ ohun tó jẹ́ pàtó lórí ẹ̀ báyìí a sì ń ṣe ìwádìí lónìí gbòǹkẹ́lẹ́ lábẹ́lẹ̀ lábẹ́lẹ̀ là ń ṣe kódà ọlọ́pàá tí ọ̀rọ̀ yìí kàn wọn kò dárúkọ rẹ̀ ṣùgbọ́n sọ pé ó ti wà ní kọ́lọ́fín ọlọ́pàá tí wọ́n sì ti ń fi ọ̀rọ̀ wa lẹ́nu wò ó wá sọ di mímọ̀ sí iwájú nínú àtẹ̀jáde tó fi léde ní àná òde yìí wípé wò ó iléeṣẹ́ ọlọ́pàá ìdájọ́ òdodo la máa ṣe lórí ọ̀rọ̀ yìí a kò sì ní fi òkúta kan sílẹ̀ láì sí òkè àbí yí síbòmíì àwọn òní ó ti yé yín ẹ̀yin tẹ́ jẹ́ olóyún òyìnbó lẹ́fún àwọn òní fòkúta kan sílẹ̀ láì ṣe kíni láì ṣe ohun tó yẹ kí àwọn ṣe gbogbo eléyìí ni Benjamin Hundeyin tọ́mú sí lánàá wípé a ti rí èsì náà gbà o èsì náà a kò ti lè sọ fún yín ṣùgbọ́n iṣẹ́ ìwádìí bàbá ṣe tán a sọ bó ṣe jẹ́ fún yín ọlọ́pàá ọ̀gá ọlọ́pàá tó fipá bá ọmọdébìnrin lájọṣepọ̀ lórí pé òun fẹ́ bá wá lórí pé òun fẹ́ bá wá nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ẹ wò ó èsì náà ti jáde o ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ nínú ìwé ìròyìn punch lẹ́yìn náà kẹ̀tì lọ kà á kẹ̀tùṣù désàlẹ̀ kòkò àwọn fúlàní o <laughs> àwọn fúlàní wọ́n mà ti yọ̀ǹda wọn wọ́n ti fún wọn ní òmìnira o kó tó di wípé kí n mú àwọn fúlàní yẹn wá fún yín ẹ jẹ́ kí n sọ di mímọ̀ wípé ẹni tí ń ṣe ààrẹ nígbà kan rí lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn olúṣẹ́gun ọbásanjọ́ àwọn ni wọ́n mà ti sọ di mímọ̀ wípé àwọn kí ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ ààrẹ tuntun ìyẹn kagame àwọn ṣe bẹ́ẹ̀ àwọn kíkú oríire eh, fún bó ṣe jáwé olúborí gẹ́gẹ́ bí ààrẹ tuntun lórílẹ̀‐èdè Rwanda ni wọ́n sọ di mímọ̀ pé eléyìí tó ṣe àṣeyọrí rẹ̀ yìí ó ti fi ìwà ìgbọ́kànlé ẹni àti ìfọ̀kànbalẹ̀ hàn lórí rẹ̀ Ọbásanjọ́ òun ló fi ọ̀rọ̀ yìí léde nínú ọ̀rọ̀ ìkíni kú oríire tí wọ́n fi ránṣẹ́ sí ààrẹ tuntun yìí lórílẹ̀‐èdè eh, Rwanda wípé wò ó gẹ́gẹ́ bí o tún ṣe wọlé lẹ́lẹ́kejì yìí ó ó ti fi hàn wípé wàá ẹran àwọn èèyàn ń gba tiẹ̀ wọ́n sì máa gba tiẹ̀ délẹ̀ ní gẹ́gẹ́ bí ó ti ṣe jẹyọ láti ọwọ́ ẹni tí ń ṣe olùrànlọ́wọ́ sí ààrẹ àná kẹ́hìndé akínyẹmí lọ́jọ́ ẹtì friday àná níbẹ̀ ni ààrẹ àná olùṣègùn ọbásanjọ́ tó tún fi ìgbà kan rí ìjẹ́ alága fún àjọ african union ó sọ pé òun bá yọ òun dunnú wípé gbogbo ohun tuntun tó ní fún àwọn aráàlú rẹ̀ àwọn ará orílẹ̀-èdè rẹ̀ kò ṣe bẹ́ẹ̀ kò mú wá sí kò mú wá sí ìmúṣẹ torí inú òun dùn wípé ó ti ṣe bẹ́ẹ̀ ó padà sí ipò yìí láyọ̀ àti àlàáfíà bákan náà ni ààrẹ àná olúṣẹ́gun ọbásanjọ́ bàbá ẹ̀bọ̀rọ̀ wo wọ́n tún ṣe àdúrà ní mẹ́sàn-án mẹ́wàá fún arákùnrin yìí pé ìṣèjọba tiẹ̀ yìí ìhun tó dàbí ìdàgbàsókè ìdàgbàsókè ni yóò máa kan àwọn ará ìlú rẹ wọn ò ní kábàámọ̀ pé o dé orí àlébà yìí ìwọ lásìkò tiẹ̀ àwọn èèyàn nípa gbogbo pé ebi ló kàn lásìkò tiẹ̀ wọn ò ní sọ wípé àwọn fẹ́ ṣe nǹkan tí ò nítumọ̀ àwọn fẹ́ ṣe ìwọ́de wọn ò yẹ wò ààrẹ bọ́lá ààrẹ àná olúṣẹ́gun ọbásanjọ́ wọ́n fi ọ̀rọ̀ yìí wọ́n ṣàfikì ààrẹ tuntun lórílẹ̀‐èdè rwanda wọ́n fi kì í kú oríire ó yá ẹ jẹ́ kí n tún wá lọ sọ́dọ̀ ẹni tí ń ṣe wọlé ṣóyínká hmm, bàbá yìí ó mà sọ̀rọ̀ ó ní ẹ wò ó ọlọ́run nìkan àti wípé bí mo ṣe mórí bọ́ nínú ìṣèjọba Abacha a kò yé mi bí ìyàlẹ́nu ló ṣe jẹ́ fún òun ẹni tó jẹ́ ògbóǹtarìgì òǹkọ̀wé ni ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ló ti ṣe àpèjúwe ìrírí rẹ̀ lábẹ́ ìṣèjọba ọ̀jọ̀gbọ́n ológun ìyẹn Sani Abacha ó ní ẹ wò ó òun rí pé ọwọ́ Ọlọ́run ọwọ́ ìyanu ó wà lára bí òun ṣe survive bóun ṣe mórí bọ́ lábẹ́ ìṣèjọba yìí ó sọ eléyìí níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ èyí tí wọ́n ṣe lórúkọ ìsàmìsí ọjọ́ ìbí rẹ̀ èyí èyí tí ó fi pé ẹni àádọ́rùn-ún lókè erùpẹ̀ níbẹ̀ ni Wọlé Ṣóyínká ti sọ di mímọ̀ pé ah òun ò lè ka àmúyẹ ìgbà tí Abacha ti bínú sí òun tó ti wá gbogbo ọ̀nà láti ṣe kíni láti ṣe ìpalẹ̀mọ́ òun ṣùgbọ́n òun hmm, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àánú àti ohun ìyàlẹ́nu lọ́lọ́run fi kóun yọ lọ́wọ́ Abacha ó wá sọ di mímọ̀ pé nígbà tí wọn kò rí òun mú <laughs> àwọn èèyàn tí wọ́n súnmọ́ òun àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n forí kó ìjìyà ẹ̀ṣẹ̀ látàrí bí àbáṣà ṣe ṣe wọ́n ní ìṣekúṣe nígbà tí à ń wì yé òun ni ẹ wò ó èmi ṣáà sọ wípé àánú àánú sẹ̀ òun ni mo rí gbà àní bíi mírẹ́kù bíi ohun ìyàlẹ́nu ló ṣe jẹ́ sí mi pé mo mórí bọ́ lọ́wọ́ ìṣèjọba àbáṣà tí ẹ̀mí mi ò sì bá lọ èmi náà rèé o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé wọ́n ṣe ayẹyẹ ọjọ́ ìbí fún mi láyọ̀ àti àlàáfíà bó bá jẹ́ pé Abacha ó ti rí mi mú lásìkò náà kí ni bá máa sọ lásìkò yìí ohun ìyàlẹ́nu àní iṣẹ́ ìyàlẹ́nu ló sì ń jẹ́ wípé mo rí bọ́ lọ́wọ́ Abacha Wọlé Ṣóyínká òun ló sọ eléyìí di mímọ̀ ó yá èyí tẹ́ ẹ fẹ́ gbọ́ àti èyí tí a ti ń mú bọ̀ láti ẹgbà tá a ti bẹ̀rẹ̀ ètò ojúmọ́ aláyọ̀ ẹ jẹ́ kí n máa sọ di mímọ̀ fún yín níbi tọ́rọ̀ dé dúró báyìí wípé àwọn Fúlàní darandaran wọ́n mà ti gbà wọ́n lẹ̀ wọ́n ti fún wọn lómìnira láti ọwọ́ àwọn Boko Haram iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti ṣe àṣeyọrí nígbà tí wọ́n ṣe ìkọlù síbi kọ́lọ́fín àwọn afurasí boko haram eh, ní agbègbè kan ní ìpínlẹ̀ borno ìjọba ìbílẹ̀ eh, kùndúngà òun ni wọ́n pe ìjọba ìbílẹ̀ yìí wọ́n nínú abúlé kan bẹ́ẹ̀ ni àwọn ará abíyí àwọn boko haram ni wọ́n fi ṣe ibùgbé tí wọ́n sì ń da omi àlàáfíà ìlú wọn ni níbi ìwọ́de yìí ni wọ́n ti dóòlà ẹ̀mí àwọn ènìyàn tí wọ́n pọ̀ dáadáa lára àwọn èèyàn tí wọ́n dólà ẹ̀mí wọn ni wọ́n ti rí àwọn fúlàní tí ẹ̀ ń wò wọ́n yìí àwọn fúlàní mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ yìí ni wọ́n ṣe ìdólà ẹ̀mí wọn lọ́wọ́ àwọn boko haram yìí nígbà táwọn fúlàní yìí yóò sọ̀rọ̀ wọ́n ní ẹ wò ó ibi táwọn ti ń da ẹran jẹ káàkiri ni àwọn arábì yìí ni wọ́n ti kí àwọn mọ́lẹ̀ tí wọ́n sì so àwọn ọlọ́pọ́ lẹ́sẹ̀ tí wọ́n sì gbé wọn lọ síbi kọ́lọ́fín wọn wọ́n ní kódà oríṣiríṣi oríṣiríṣi àwọn agbègbè ni àwọn boko haram yìí ni wọ́n ti rí wọn gbé ta ló mọ̀ bóyá ilẹ̀ yorùbá ni wọ́n ti ń bọ̀ àbí bóyá ibi tí wọ́n ti fi eh, ẹran lọ jẹ oko ẹlòmíràn tí wọ́n sì ń gbìyànjú láti darí lọ sí ibòmíràn ni ọwọ́ àwọn boko haram ti tẹ̀ wọ́n ta ló mọ̀ ẹ wò ó ṣùgbọ́n níbi tọ́rọ̀ dé dúró báyìí àwọn fúlàní ni wọ́n ti gba ìyànda fún wọn láti ọ̀dọ̀ àwọn boko haram tí wọ́n fi wọ́n sí ìhámọ́ eléyìí ló jẹ́ kí àwọn èèyàn máa sọ di mímọ̀ wípé ẹ bá ti jẹ́ kí wọ́n wà ń bẹ̀ kí àlàáfíà lè jọba àwọn ẹran tí wọ́n fi ń jẹ oko olóko káàkiri lórílẹ̀‐èdè nàìjíríà á ti ẹ̀ dínkù díẹ̀ ṣùgbọ́n ìyẹn kò jẹyọ nínú ìròyìn yẹn nígbà tí wọ́n ṣe gbogbo ẹ̀ pátápátá ṣùgbọ́n ohun tí wọ́n sọ di mímọ̀ ni wípé wọ́n ti gba òmìnira fún àwọn fúlàní darandaran lọ́wọ́ àwọn boko haram tí wọ́n fẹ́ ṣekú pa wọ́n àbí tí wọ́n fẹ́ ṣe àtẹ̀mọ́ bóyá fẹ́ ṣekú pa wọ́n ni bóyá fẹ́ fi wọ́n ṣe nǹkan míì ni ṣùgbọ́n àwọn ìròyìn tó sọ ni wípé wọ́n ti yọ̀ǹda àwọn fúlàní lọ́dọ̀ àwọn boko haram ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín pé lórí ọ̀rọ̀ Sunday Ìgbòho ìròyìn kan ló tútù jẹyọ lórí arákùnrin yìí tó jẹ́ májàsọ́lá tó jẹ́ àjìjàgbara ní ilẹ̀ Yorùbá yorùbá ǹjẹ́ jẹ́ mọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá kan ní orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n tún tẹnumọ́ ọ̀rọ̀ yìí lénìí nígbà tọ́rọ̀ náà jáde wípé ṣe rí fọ́nrán èyí tó ń jà rìnrìn káàkiri yẹn kì í ṣe ti Sunday Igboho àwọn afurasí kan tí wọ́n pera wọn ní ọmọ ẹgbẹ́ kan ni wọ́n lọ ṣe ìfọ́nrán àti ohùn nígbòkẹ́lẹ́ tí wọ́n wá fi léde lórúkọ Sunday Igboho tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi sí orí ẹ̀rọ ayélujára káàkiri káàkiri láti máa dúnkòkò mọ́ àwọn fúlàní ní ilẹ̀ yorùbá àti apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè nàìjíríà alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀yọ́ sp adéwálé òsínbó òun ló sọ eléyìí ní ìlú ìbàdàn níbẹ̀ ló ti sọ di mímọ̀ pé ẹ wò ó ṣe rí àwọn fọ́nrán tí àwọn èèyàn ń gbé káàkiri lórí ẹ̀rọ ayélujára social media àti ohun tó jẹ́ ti sunday ìgbòho tí wọ́n ń gbé kiri yìí ẹ má bá wọn gbé kiri o torí wípé ó lè da wàhálà sílẹ̀ ó lè da omi àlàáfíà ìdúró lórílẹ̀‐èdè nàìjíríà òun la fi ń sọ fún yín ìpẹ́ ẹ má bá wọn pín fọ́nrán yẹn káàkiri o àti pé oníkálukú ló lẹ́tọ̀ọ́ sí àwọn nǹkan kan tí ó yẹ kó máa ṣe lórílẹ̀‐èdè nàìjíríà ṣùgbọ́n kì í ṣe bíi ti eléyìí àwọn ajifẹ́fẹ́ gbọ́ àwọn èèyàn kan ni wọ́n ń lo òun Sunday Igboho láti máa fi rúfọ́ yẹ fọ́nrán yìí léde káàkiri ẹ gbogbo ẹ̀ pátá pátápátá ni wọ́n sọ di mímọ̀ lórí fọ́nrán yìí kódà ẹni tí ń ṣe alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn Ayọ̀délé Ṣónúbí ló ti wá rọ gbogbo àwọn iléeṣẹ́ ọlọ́pàá tí ọ̀rọ̀ náà kàn ní àwọn àgbègbè tí Sunday Ìgbòho mẹ́nubà nínú fọ́nrán yìí ìgbẹ́ ẹ wò ẹ dúró digbí o lótìtọ́ àti lódodo a lè sọ pé Sunday Ìgbòho ni o ó sì lè jẹ́ àwọn ẹlòmíì ni wọ́n fẹ́ pa ìtú ọwọ́ wọn lórúkọ Sunday Ìgbòho ẹ jẹ́ kí gbogbo ohun tẹ́ fẹ́ ṣe ẹ jẹ́ kí ó stand by ẹ dúró ṣinṣin lórí wípé tí àwọn ará bí yìí tí wọ́n bá gbé ìṣe wọn dé lórúkọ Sunday Ìgbòho àbí lórúkọ ẹlòmíì tí wọ́n ń sọ ẹ wò ó ẹ jẹ́ kí a rí ọwọ́ tún wọn ẹ wò ó bákan náà ni wọ́n sọ di mímọ̀ pé iṣẹ́ ìwádìí ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí fọ́nrán yẹn àti ohun tí wọ́n gbọ́ nínú fọ́nrán yẹn gangan ẹ wò ó wọ́n ti sọ di mímọ̀ wọ́n ní Sunday Ìgbòho kọ́ ni ó sọ̀rọ̀ ó wọ́n ní fọ́nrán rẹ̀ rẹ̀ kọ́ ni ó jẹyọ o nípa ẹlòmíì òun ló fi ọ̀rọ̀ ìdúkokò yẹn léde fún àwọn fúlàní ní apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè nàìjíríà ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin náà ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ẹ jẹ́ ká wò ó mo ṣe rí lójú wòye tìyín ṣẹ́yìn gan ṣe dáhùn Sunday Ìgbòho mọ̀ ṣe mọ̀ dáadáa ṣe mọ̀ pé ó jẹ́ ẹni tó lè ṣerúfẹ́ nǹkan wọ̀nyí àti pé ṣóhun tó sọ yìí ṣó yẹ kí ó sọ lásìkò yìí ẹ ránṣẹ́ ránṣẹ́ sí abẹ́ comment section wa ẹ jẹ́ ká máa fi eléyìí káàdì ẹ̀ nílẹ̀ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní eléyìí ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilé ìjọsìn kan ní ìlú ìpínlẹ̀ Enugu ilé ìjọsìn ìjọ àgùdà ni o ìyẹn Catholic diocese Catholic ti ìlú Enugu ìjẹ́jẹ́ mọ̀ pé àlùfáà ìjọ yìí ìyẹn Reverend Linus Obi Oh, òun ló ti ṣe bẹ́ẹ̀ ló ti na àwọn ọmọ ilé ìjọsìn rẹ̀ bí ẹni na ọmọ kékeré tó fi mọ́ àwọn ọmọdé obìnrin àgbàlagbà obìnrin àwọn ọmọ ẹgbẹ́ kwaya tí ń kọrin tí wọ́n jẹ́ akọrin ó mà nà wọ́n ò ní torí pé kí ni wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n kọ̀ láti gé àwọn koríko tó rọ̀gbà yí ilé ìjọsìn náà ká oníṣe wọn wò wípé òun tóun jẹ́ àlùfáà ni kó máa ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí fún wọn gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ náà fún àwọn èèyàn tí wọ́n fi ọ̀rọ̀ wa lẹ́nu wò lánàá níbẹ̀ ló ti wá sọ bí mọ̀ pé wo gbogbo àwọn nǹkan wọ̀nyí èmi kò ní fi àyè gbà lábẹ́ ìṣèjọba tèmi kódà ó sọ di mímọ̀ pé gbogbo wọn pátápátá tẹ bá kọ̀ láti ṣe àwọn nǹkan tẹ ṣe tó yẹ kẹ́ máa ṣe fún ilé ìjọsìn yìí ìyà díẹ̀ mo fi jẹ yín yìí ẹ sì wò ẹ sì ṣe kíni ẹ sì gbà ju ìyà pankẹ́rẹ́ èyí tí mo fún yín lọ yìí gẹ́gẹ́ bí inú ṣe ń bí àlùfáà yìí sí bẹ́ẹ̀ náà ló ń sọ̀rọ̀ sí bákan náà ibi tí tí wọ́n sọ̀rọ̀ yìí dé wọ́n ní ó ṣọ́ wọn dáadáa ní o pàápàá jùlọ àwọn kwaya orí wọn bíi tí wọ́n kóra wọn jọ pọ̀ sí tí wọ́n sọ pé àwọn ń ṣe pírátíìsì níbẹ̀ ló ti yọ sí wọn ló ti bẹ̀rẹ̀ sí ní kó ẹgbà bù wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan ló ń sọ fún wọn pé ẹ wò gbogbo ilé ìjọsìn ẹ wà àyíká ilé ìjọsìn ilé ọlọ́run ẹ wò bí koríko ṣe rí gírọ́ ibẹ̀ ká bó ṣe rọgbà ibẹ̀ yìí ká ẹ wá sọ wípé ẹ ń ṣe kwaya pírátíìsì kan níbì kan ẹ wò àti àwọn obìnrin rere tí wọ́n wà nínú ilé ìjọsìn náà gbogbo wọn pátápátá ló nà wọ́n lẹ́yìn kọ̀ọ̀kan pẹ̀lú pankẹ́rẹ́ ìrọ̀ àlùfáà ilé ìjọsìn pankẹ́rẹ́ ló fi bá àwọn eh, ọmọ ilé ìjọsìn rẹ̀ wí o ìyẹn jẹ́ nínú ìwé ìròyìn bó ṣe jẹ́ láàárọ̀ ti òní ó ní ọ́ ṣeun ọlọ́kà ṣeun gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ bá wa jẹ́ láàárọ̀ yìí àdúpẹ́ lọ́wọ́ yín ewu lẹ fẹ́ bá wa dá sí gangan ẹ̀ ń wò ó pé ta ni alálàyé wa bàbá gbàgede ìmọ̀kọ́ àní ẹ̀yin gangan ni alálàyé wa láàárọ̀ yìí ewu lẹ fẹ́ bá wa dá sí bẹ́ẹ̀ ṣé lórí ti Sunday Igboho tí iléeṣẹ́ ọlọ́pàá sọ pé ká má dá fọ́nrán yẹn lóhùn àti àwọn nǹkan tó jẹyọ lórí Sunday Igboho ká má dá lóhùn ṣé ẹ̀yin náà báwo lẹ ṣe rí sí fúlàní tí wọ́n yọ̀ǹda àwọn fúlàní tí wọ́n yọ̀ǹda láti ọ̀dọ̀ àwọn boko haram <laughs> kí ni èròǹgbà yín lórí eléyìí gangan wọlé ṣóyínká ó ní ọlọ́run ló kóun yọ ohun ìyàlẹ́nu ló jẹ́ bóun ṣe mórí bọ́ lọ́dọ̀ àbáṣà eh, báwo ló ṣe rí lọ́dún náà lọ́hùn-ún tẹ̀sí wà láyé nígbà náà ha ṣe ọjọ́ yìí ṣe ìṣèjọba yìí ṣó rọrùn ṣá ti Wọlé Ṣóyínká fi sọ eléyìí di mímọ̀ bàbá bá sọjọ́ ẹgbọ́ bó ṣe kí ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ wọlé gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀ Rwanda bó ṣe kí ikú oríire àti àwọn ìròyìn mìíràn èyí tá a ti mú wá sí etí ìgbọ̀nyín láàárọ̀ yìí ẹ má gbàgbé láti bá wa fi ránṣẹ́ sí abẹ́ comment section wa níkànnì amóhùnmáwòrán BGI TV ojú ní mi ò mì kí ń tọ́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 bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde.